àti orí rẹ̀ gúnbì kan dọ́rọ̀ àmì ìlàwọ̀ àmúlòdì ẹ̀rẹ́ ìdíje tọ́rọ̀ tó mọ̀ náà fi fún wọn àyíká ẹ̀kọ́ báyà ẹ̀rọ àti ẹ̀ka omi ẹ̀ àbáwọn ẹ̀ láti fi máa bẹ́ ìdájúkọ yìí a tún máa fẹ́ mú búra tuntun eré ìdí ṣe tọ́rọ tó lè mọ̀ láàbì kúrúnà tọ́rọ àti sọ̀rọ̀ nípa àwọn alágàbàgebè àwọn sọ̀bẹ́ ṣèlú ọ̀rọ̀ nípa wọn ó ti pọ̀ nínú àwọn bẹ́ẹ̀ ni àyẹ̀wò ọ̀pọ̀ oríṣiríṣi àyè lọ́nà sọ̀rọ̀ sọ́dọ̀ tó lè wá kọ́ ọ̀rọ̀ wọn lẹ́nu bẹ́ẹ̀ náà lọ́nà kódà sẹ́ńkó ní ìṣúra lélẹ́yìn nípa wọn ìtọ́lá wọn bá fi sọ̀rọ̀ nípa wọn náà jẹ́ sọ́dọ̀ tó lè wá kọ́ ọ̀rọ̀ ayà mẹ́ta sọ́dọ̀ ẹlẹ́yìn tá a fẹ́ ṣe ìgbòdo ayà tó mẹ́fẹ́ mọ́kànlá bẹ́ẹ̀ náà lọ́nà bẹ́ẹ̀ bá kúrò ń bẹ́ẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀rọ̀ nípa àwọn wáyé bẹ́ẹ̀ tọ́wọ́bà bẹ́ẹ̀ àbẹ̀kọ̀ àtàwọn àyè mìíràn nítorí pé aburú wọn fún àwa mùsùlùmí ó lágbára pọ̀ aburú àwọn mùnàbìbì ọlọ́run ọba àlọ́ọ̀hùn ni ò lè gbà fún wa wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ọlọ́run ọba jẹ́ tán ká tó wá máa wọnú ẹ̀

tó bá fẹ́ ní súra kọ́kọ́ fún wa ní sáì ní súra kí ni súra yẹn jẹun jẹ́ra àwọn kókó kókó kókó tá a gbọ́dọ̀ mọ́ ń pa rẹ̀ tá a fìdí pé a fẹ́ gbọ́ súra yẹn ni. ẹja wa bẹ̀rẹ̀ láti rí i pé kí ló kọ́ súra yìí. ìtàn àpá ń bẹ lórí ẹ̀ òun náà ní wípé sọ́wọ́tò lùmọ̀nàmì kúnà náà ní jẹ́ pẹ́lẹ́ tó fi jẹ́ sọ́wọ́tò lùmọ̀nàmì kúnà yóò fi jẹ́ sọ́wọ́tò lùmọ̀nàmì kúnà sáré lè sọ pẹ́lẹ́ tó jẹ́ lùmọ̀nàmì kúnà èyí lùmọ̀nàmì kúnà rẹ̀ tó jẹ́ ẹnìkan ti sọ́n fi sọ́ sókè ẹnìkan sọ ẹ̀ka ayà ẹnìkan lùmọ̀nàmì kúnà sọ ìṣòro àti àǹkà fi fi hù kò change àìmọ́ náà nìkan náà tó di ẹni yẹtẹ tí wọ́n kàn sí àwọn àpapọ̀ gẹ́gẹ́ bí mọ̀lọ́ pàdé nǹkan tó wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ alábìsí káyà. àlùmọ̀lá fi kúnà ìdí ń jẹ́ bẹ́ẹ̀ bó ti sọ fún mi. mọ̀jọ́ yọ ayé àlùmọ̀lá fi kúnà jámọ́ ní fún mọ̀nà yọkọ̀ mọ̀nà yọkọ̀. anyị wá ń afọ àwọn àbá sọ̀rọ̀ lórí wípé ibo a ti mú kẹ́lìmọ̀ ẹ̀ jáde eléyìí tó nínú táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá sọ ni wípé níbi náà ti kọ́ oníwọ̀n ti mú dáadé náà jẹ́ náà ti kọ́

ojú òpó ojú ọ̀nà àtàlù àbí ojúṣe ọ̀ọ́ni tí ò kété tó bá jẹ́ tàbí àtúndú rẹ̀ níbi tí í dé yóò ra tó bá ń jẹ́ tàbí rẹ̀ yóò ṣàtòrò tó báyìí tó bá débi kan nínú yóò wá ṣe di ọ̀fẹ́ yóò wá tẹ́lẹ̀ orílẹ̀-èdè náà ó tẹ́lẹ̀ àbẹ́ èèyàn mọ̀ pé má tẹ́bẹ̀ jù yóò tẹ́bẹ̀ jù mà yóò fi àwọn koríko ìṣèlú ìjọba yóò tó jọ yóò tó jọ yóò máa tó yóò máa yí. tẹ̀wárí ọ̀kẹ́kẹ́ òun ní jẹ́ yàrùbọ́ kí ni mo pè é yàrùbọ́ òun lọ́kọ̀ rẹ̀ ní èdè lárúbáwá ọ̀kẹ́kẹ́ òun náà jọ ikú. ṣùgbọ́n nínú ìsìláàmù àti ìjẹ ikú ṣùgbọ́n nítorí wípé wọ́n pe yàrùbó táwọn òyìnbó bá tu wọ́n ní bísírà àwọn èèyàn ilẹ̀ ti ni ọba ọba mi ọjọ́ ikú ìṣe síbẹ̀ ní àwọn àgbà tí wọ́n ti jọ yẹn púpọ̀ tí wọ́n lè fi ṣe ọ̀kẹ́rẹ́ jọ ikú síbẹ̀ náà ibẹ̀ pọ̀ àwọn ikú tí wọ́n ti ń bẹ bí ọ̀kẹ́rẹ́ gan ní ẹsẹ̀ fẹ́rẹ̀ rí ṣùgbọ́n kì í ṣe wọ́n tún àmà àmà àtúntọ̀ kẹ́rẹ́ lọ sí síbẹ̀ náà ibẹ̀ pọ̀ ó di ikú kì ṣe kú síbẹ̀ náà pọ̀ àlùfáàrọ̀ tún lè kú

àgó àgó àgó mo fẹ́ sọ àgó yẹn sẹ́wọ̀n pé bí làá ṣe wà lára rẹ̀ kọ́lọ̀ ohun àti kún ló yàtọ̀ ìlà ń bẹ lára kún náà ṣùgbọ́n ìlà àti kún òun kùn wá báyìí lẹ́gbẹ̀ẹ́ ni ogun lẹ́gbẹ̀ẹ́ ni ṣùgbọ́n kọ́lọ̀ wọn yàtọ̀ síra wọn. ẹ sọ́mọ yìí náà ẹ máa kú. Ah! àgọ́ yẹn eku ni ṣùgbọ́n ní eku tí èyí tóbi lọ́wọ́ ìgbàgbé ṣe tóbi tó ọjà líli lọ ṣébà mẹ́lí ẹ̀lírí máa ń ṣeré káàkiri ẹ̀lí eku péńpé báyìí ni ṣe bọ́ ọmọ ní eku kan ní ṣíṣẹ́ Yorùbá Yorùbá Yorùbá lẹ́yìn. tí ẹ̀rọ àwọn nǹkan ẹ táwọn èèyàn màmá oníjẹgá máa sì dájọ́ gbé fúnra wọn tó bá bẹ̀rẹ̀ ní ẹ̀rọ ní àlejò pété nígbà tí káyé lé ní gíráàsì ní ìjọ nìyà rárá. wíyára òkété àti ọ̀yá náà jọra wọn bẹ́ẹ̀ náà ẹ bẹ̀ kọ́ ó kété sí ilé yín méjì tí má lé méjì sálẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yà náà máa yìí. kódà àwọn òkété kan bẹ tí àwọn kan máa tóbi tí bá ṣe pé ọ̀yà bá jẹ́ olù bá jẹ́ odò ọ̀yà wọ́n lè bá pàdé àwọn òkété kan bẹ jẹ́ máa ń pè ní àtúntótó òkété kan bẹ òun jẹ́ tó fi pọ̀ ewu dúdú òkété tí mo fẹ́ ní pé bí ti wọn yìí ṣe kù tó wa ẹ̀ẹ́dẹ̀ yìí pé nínú rẹ̀ eléyìí tí yóò bá gẹ́gẹ́ ti ẹ̀jẹ̀ wà á síbẹ̀ ní àjẹpọ̀ ní ìbú àti tí ìbá tí wọ́n bá fi sọ̀rọ̀ lówó ìjẹ́ irú àwọn ẹ̀yí yìí náà lówó ìjẹ́ ìgbà yẹn lọ fẹ́ràn ìgbésẹ̀ kan bẹ̀ tó lè jẹ wa ìtàn àmì ìjẹ́ ẹ̀jẹ̀ tòkìjẹ́ ilé wa ni pé máa ń lò lẹ́yìn máa ń jẹ́ máa ń jẹ́ kàmí sáré tàbí kẹ́ lómi òní òwò pàdé rẹ̀ lórí ìjọ kan tó nà ó <laughs> ẹni ọba dodo ẹ àlọ́ mọ̀ jẹ ẹnu òbí ní sì dùn. ọba rẹ̀ ń tó mọ̀ ọ́n ti rà rẹ̀ a iná bá ti ń dùn ọjọ́ bá já rẹ̀ ọlọ́run ti mọ òòrùn kéde bí òbí ẹ̀ dùn lọ́yà. Thank you.

tí òkété bá wá jẹ́ wò ọ̀yẹ̀ ká máa ọmọ ìlú òkú lẹ́kọ̀ọ́ bóyá wọ́n kò ní òkú alájẹ̀ lọ jẹ́ wọn dákọ̀ àyín òwò ọlọ́mọdé ọ̀fẹ́ nígbà wọlé dákọ̀ nígbà ojú kóòsì ọlọ́mọdé òyí wọn bá fún wọn lóko wọn àtúnyẹ́rì náà gbogbo ẹ̀ náà ti lókùn kejì tí a wá kún àtẹ̀gbẹ́nú ẹ̀rùn ni àyíwò àà <laughs> ah, ọlọ́wọ́ kàánù wà wà ṣe ẹ̀rí òkété tó bá jẹ́ ìwò tó wá débi yàrá rẹ̀ tó jẹ́ dáadáa tó ń sọ̀rọ̀ àwọn òkété tí wọ́n bá ní ìyè wọ́n mọ̀ wípé aburú a máa lónìí

wọ́n máa ń tó ọ pé kò sí ilẹ̀ ó irọ́ o ó fi lè fẹ̀ wọn á lò sí ìdáná. ṣùgbọ́n ní a fi mà sókè tí ń bẹ́ ń àbí òsì ẹ̀pà la fi máa mà kì í ṣe ẹ̀pà o ẹ̀pà ẹ̀pà oúnjẹ rẹ̀ ní jẹ́ ya oúnjẹ eléyìí ní òkété eléyìí òkété sì gbé ní torí gbọ́dọ̀ ló jẹ́ bí ìsàmì ó jẹ ìsàwọ́ làálà sí ẹni tó bá lájá tó dá ajá máa fi mú fi tó bá ń ní ajọ́ tọ̀kùn òkúté bẹ́ẹ̀ bá wá lájá tó máa ẹwà wà nǹkan ẹnìkan lè tọwọ́ bọ̀ wọ́n lè tọwọ́ bọ̀ tẹ́bá lẹ́ńtọ́ láyà tí ò ní máa bẹ̀rù ejò tó lóyún tó jẹ́lẹ́jò lọ́wọ́ àmẹ́ńdà ni tàbí kẹ fàdá tẹ́bí wọ́ nǹkan bẹ̀ jáde tẹ́bá wá rí ẹ̀ pàtó tàbí tẹ́bá ń gbé tààrà àbẹ̀wò tẹ́bá ń gbé ìtàyẹn lọ tẹ́bí ń gbé tààyẹn lọ ẹ̀wá padà wá ń kan kẹ́rin tó bá ti ń gbé ìkọ́ yọ̀lọ̀ kó ẹ̀yìn ó lè ní tí wọ́n bá ti wá kó wọnú yàrá rẹ̀ sẹ́wọ̀n pé tí òkú ṣe bá wá họ nǹkan jẹ kò lè jẹ́ tányányá tó bá yẹ pé ẹ̀pá tẹ̀yìn ó ti dàbí èkó tó ti dúdú kò gbé bẹ̀ mọ́ ó ti lọ ilé tuntun yìí tàbí káwọn ọmọ adarí wọn yóò ti lè sọ́ọ́ tiyan kiri ìgbà tẹ̀ bá wá rí tuntun tuntun ajẹ́kù ẹ̀yìn ajẹ́kù náà òkèkèrè níjọ́ ń tó ti yọba ó yẹ kí wọ́n mọ̀ àwọn òkété tí wọ́n bá ti wá ní lórí táwọn ti gbére ayé tó ti ṣe bí ẹ̀ bí wọ́n bá wá ìtàtán tó ojú sa wọn ẹ̀rù kó sa òkété tọba ibi ní ń ibi tá a jẹ́ kámẹ́rà ibi ń gbé yóò wá jẹ́ mi yóò jẹ́ lọ tọba níbẹ̀ ojú ọ̀nà ní kọ̀wá ní ọjà tà kò ní jẹ́ kí ọjà tà àkànlú rẹ̀ rú àkànlú ní àmàǹkè tó wá ní orí gba yóò lù ìtumọ̀ rẹ̀ rú tẹ bá rẹ̀ ní tó bá ma ọjà òkè tí jẹ́ tó mọ ká rẹ̀ jẹ bẹ́ẹ̀ bá ti rí tòkè tẹ́tẹ́ rẹ̀ bọ́ wà ní ẹ̀ mọ̀ tẹ́tẹ́ jẹun lẹ̀ ká èdè tì ibi tó bá jẹ́ àkànlú yẹn tó bá wà ẹ̀jẹ̀ yóò ẹ̀ tẹ́ ẹ̀ bá máa ṣáájẹ ẹ̀ níwà ẹ wà máa dẹ́ta lọ tó bá ti rí pé ẹbí súnmù yóò wà á rìn lọ yóò rìn yóò rìn lọ tẹ́ ẹ̀ níbi tí o tó wá ti dúró wà láti wò pé ẹbí mẹ́ta ẹ kẹjọ dù lẹ́yìn bẹ́ẹ̀ bá ń dájá ẹ máa ń lọ àjẹ́ tẹ́ ẹ bá ń dájá àjọba yẹn yẹn torí kò lè kárí kájá tẹ́ ẹ bá ń dájá. táwọn oníkan bá ń bẹ nu orí àwọn ọ̀dùnmọ́ pọ̀ òun náà bí òjò tó burú àmì ọ̀sán tẹ bá wá burú tẹ pọ̀ tẹ ní sáré dáadáa àti kùmàdí ojú ẹ̀ ẹ wà jọ wá bára yín pò òun náà ní sáré pọ̀ tó fi mi àmọ́ pa. tí owó ní ihò tí ń bẹ nú keere, ìbẹ́ ń bẹ lókè rẹ̀ ẹni ọba rí yóò rò òun wo ilẹ̀ kò ní mọ̀ pé ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ ti wá mú mùnà torí pé mọ̀nà bìbí ọ̀tọ̀ ní tí ó fi sí á padà sọ̀túnmá rẹ̀ sí ìgbà tàbá ń tuntun rà bẹ́ẹ̀ ni mo ti sọ fún wa àwọn ááyà tí ń bẹ nínú rẹ̀ mọ́kànlá ni sọ́ọ̀bù ìmọ̀nà kẹfù náà ááyà mélòó mọ́kànlá sọ́ọ̀yì súra ìdí nìdí ló fi sọ̀kalẹ̀ àwọn onímọ̀ wájú ọyọ́ wa kò pàtó kan táà nítorí rẹ̀ lọ́lọ́run yọ sọ́lọ́tò mọ̀lábìkú náà láti ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ ń bẹ̀ àwọn àkan nínú ẹ̀ ní í ṣe pẹ̀lú ọgọ́síwájú ìbánilù sọ́lẹ̀ tí ẹmọ pé ọgọ́síwájú ìbánilù sọ́lẹ̀ wọ́n ní ogun táà nábì bá àwọn àbánúlìmù sọ́lẹ̀ sí àwọn àbánúlìmù sọ́lẹ̀ sí yìí ara àwọn àjílé kan ní nínú àwọn àna ọ̀gá tọ́jẹ́ lárúbáwá ṣùgbọ́n kèfè rí wọn wọn Islam ìgbà tí wọn wá sí Islam ìgbà táwọn akùnrẹ́ yìí ní Mẹ́kà tí wọ́n bá ti wọ́n wà lára àwọn lárúbáwá tó fún wa lọ́wọ́ ìgbésẹ̀ àwọn àmì ànábì ọmọ àmì ìgbọ́n lọ́wọ́ afọ ànábì ní jẹ ìgbà tá ànábì wá jẹ tán ń bẹ nínú ìdílé yẹn òun wọn àwọn kan ní òun lọ bá wọn bíi baálẹ̀ wọn òun a máa ń pè ní bónú àbí kí ni mo pè alḥarifu bùn àmì dẹ̀rọ̀ ẹ̀mí. lọ́dọ̀ bá wọ̀ yí pé ó ti dà bá pé ojúbi ló wọ́n yọ fún àmì wàhùn ló máa ń ra ìyá jọ ní bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ń kó àwọn ọmọ ogun jọ pé wọ́n lọ ká nínú ìmọ̀lẹ́ lóbi bí wọ́n bá ti já lọ lóbi ní àpèké alẹ̀ wọ́n ti ṣáájú wájú bòlù. ok nípa àwọn ọmọdé àwọn ìdílé mi nínú lárúbáwá bí àwọn abàmì ẹgbẹ́ tó kò kan bá wà àwọn abàmì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹwọ lọ́dún sọ̀rọ̀ àwọn abà kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó làwọn tó ní owó dí yẹ náà síra wọn ń dàbí ẹ lọ alájù ẹ káwọn sọ àwọn tí wà tí wà àwọn alárúbáwò oko ní ẹ̀sìn burú jù torí ẹbọ tí wọ́n máa jóná ẹ̀rì fáwọn ará oko náà ní ẹ̀sì ẹbọ jù ní bí wọ́n fẹ́ kọ̀ pẹ́ láti sá wọn bọ̀ ni ìwà wọn ṣe ṣe ní mú fún lórí àti oríṣiríṣi wọn ọba olówó olóbó bá tà nílùú àkùsàmù ṣe bá máa ti ń jẹ́ olóbó ẹ̀ẹ́dún olóbó olóbó láta ànẹ́rì lọ́yìn ìwòrán ìwòrán òfin gbọ́ Yorùbá kí ló lóbó aláìsíká yọ ọtọ́ ìpè à àwọn bàmí ń mú tọ́ ní kò sí mọ́ra ogún lẹ́wọ̀n gbàtà ànábì gbọ́ àmọ́gbọ́dọ̀ fi iná sórí òrùlé sùn ṣùgbọ́n fẹ́ kọ̀ pa torí a súnmọ́ màdínà ọwọ́ ara ẹ̀ nìkan à ń pè ní bọ̀rọ̀ ìdá bọ̀rọ̀ ìdá bí àtìlẹ́mì ọwọ́ ara ní kó lọ kó lọ bí wúfú rẹ̀ ní bọ̀rọ̀ ìdá lọ́ba lọ lọ́ba àdìgbà máa mú rògbòn lóòótọ́ ah! tó bá padà sí mọ̀jìnà tó bá sọ́fà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn ẹni tí mo rò múlẹ̀ wọ́n jà ló alóbìbí o nínú ṣàbá ṣàbá àmì ìran àfà aláwọn tó lọ́dún kẹni aláwọn tó lọ́dún kàmù àmì ìlọ́dún kẹfà lẹ́yìn ìjìrà nígbà Muhammad bá ní ìlú ìjáde nínú ṣàbá wọ́n jáde wọ́n bá kó àwọn mùsùlùmí lẹ́yìn tí wọ́n mú ogún dáradára àwọn tí ògùn kan àwọn jẹbi seven hundred àwọn tí wọn gun ẹṣin kúlùkù àkókò àjẹbi thirty kí wọn tó di ẹjá ìkìlọ̀ káwọn. ìyẹn ni máa ń bọ̀kọ́ ní ìwáyà kan bẹ́ẹ̀ ní bọ̀kọ́ tó fi lálàáfíà wípé àhọ́ọ̀rọ̀ nàbí sallallahu alaihi wa sallam bí Rasulullah sallallahu alaihi wa sallam alábàálì sọ́nìkọ́ wàhùn bọ́ọ̀rù ànábì jálù àwọn bàálù sọ́nìkì tí wọ́n ti mọ̀ wọ́n àfúrà tí ẹ̀mọ̀ pé nínú Islam èèwọ̀ ni ká fi ogun bẹ̀rẹ̀ ìjà dáwà lámọ́ sí bẹ̀rẹ̀ ìjà nígbà wọn ọba jà lójó kan dáwà síbẹ̀ ní afẹ́kọ̀ nígbà wọn náà yìí ní gbọ́dọ̀ ọ̀dọ̀ pẹ́ẹ́bà sí lọ́sọ̀tún ó ní ó lọ jẹ́jẹ́ tó jọ́dọ̀ wọn kọ́kọ́ pè wọn náà síbẹ̀ ní ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ ti ìtumọ̀ wọn àmúra lé wọn àmú ọ̀tọ̀ ní plan tí wọn ti ń dé wọn máa ń náà ní ewu ní ń ibi tí wọ́n ti máa ń mú mi ọ̀hún ní jẹ́bẹ̀ àwọn ará mi yẹn ẹ̀fọ́ àwọn ará àjọ wọn máa máa pa mi wọn ò ti pa táwọn ẹran bá ti mọ̀ tí wọ́n ti ẹran táwọn náà bá mọ̀ mi tí wọ́n bá wọ ìbẹ̀ wọ́n ti wá mọ̀ wọ́n wà pọ̀ nílé. ìgbà tá ànábì débi mọ̀rọ̀ sí ẹ̀yẹ ọwọ́ adúró síbẹ̀ ga òun náà ti gbọ́ kó tí ti gbọ́ káwọn ó wà ní wa tẹ́rí bí àwọn àkàn nínú àwọn tí wọ́n mú mára lẹ́gbẹ̀ẹ́ jẹ́ oko báwọn ti gbọ́ pé ànábì ti dé pẹ̀lú àwọn ọmọ ogun àwọn ya ìyá àti ewé eré àwọn sá lọ ó wá fún bàmí ní mùsùlùmí tí àti wọn àtúbẹ̀ ká láwọn kọjá àwọn mùsùlùmí ìwé tí ìjà ti yíwọ́ fàkọ́tẹ́là mú kọ̀ ọ̀tí ìlà ní wọn bọ̀kọ́ ní ti gbé wa àwọn tí wọ́n wá jagun ìkéjà ànábì nínú wọn ànábì sọ̀rọ̀ láwọn ilé wájú ọ̀sán àwọn tí àwọn tí wọn ò rí pa àwọn tí wọn sá lọ náà jẹ kúrò gbọmọ lẹrù àwọn tí ọ̀pá fi hàn ní àwọn obìnrin wọn àwọn ọmọ wọn àwọn jùlọ àwọn bàbá wọn lẹrù. juwairiya ìyàwó àníbà muhammad sẹ́wọ̀n kí bá rọ́ọ̀tù bíi alhari alhari tù yẹn tó jẹ́ lórí ìbàdí mọ̀tọ́lì yẹn lọ́gàá rẹ̀ ó ní bàbá rẹ̀ tó jẹ́ olórí wọn ó ní bàbá ẹ̀ bàrọ́ọ̀tù ní jẹ́ ànábì lọ́sọ̀ gidi wáyé yà. ní inú ogun yẹn ìgbà tí wọ́n ń pín àwọn ọmọ jẹ́ ń pín àwọn èrè ogun tẹ̀ kí wọ́n ti jẹ́rú wọ́n ti di ìbáyà wọ́n ti lẹ́rú ní a wá pín òun fún sáà tó gbàdúgbẹ́ sáà tó gbogbo nǹkan yìí fún ìṣàmùlá tó ní àpẹẹrẹ.

running the prince the queen the gentleman pe princess àbí kọ́lá àwọn ọmọbìnrin lọ́ba sọ fún sábì tó ń pẹ́ mùsàmáà pé tí màá bá dọmọlábí ìlú lọ́gbà kọ̀wé fún mi ìyẹn ni mùkátábà mùkátábà ni ká sọ fún ẹrú pé tó o bá lọ wáyé báyìí wá ọ̀dọ́mọlúwàbí ẹ̀ẹ́dẹ̀rún ọmọ sọ fún mi ẹni tó pọ́ọ̀lù tó ń dà rẹ̀ yìí pé dákùn ló lọ gbà tẹ́rẹ́ tí n bá ti sán kí ẹ̀mọ̀ kí èèyàn sọ pé ọmọ ọba jẹ ewu àwọn sì ní ìdákùn náà ní wọn bá kọ̀ mí yọ̀dà tó ọba ti lè wáyé báyìí wá kò sí wàrà ọba ọgbọ̀n dà tí àti ọjọ́ wọn ti jẹ ẹrú gbà náà wọn ní kankan mọ́ gbọ́ fábìlì wọn náà ti kó lẹ́rú ìwà ń wo ká. ìdí wọn wà owó yẹn ẹbẹ jẹjẹ ń wọwọ kájí òfin gbara rẹ lẹ ló bá lọ lé ànábì Muhammad ìgbà tó délé ànábì olóńgbé rà ànábì wa àìsà lọ mama wa àìsà ní pé kò mú mi kọ́ra ànábì lórí pé mo ṣe nígbà mo ní rẹ ó ti fáyìn ó ní ọkùnrin kan wò ní rí ìlà àti ìnáwó.

mo wá bí ìṣòro oṣù torí kò wù mí kí n wá wà ní ògbèkùn ẹrú àlẹ́ mi ti wà rà ìbò ọ̀sán gbogbo owó ẹ̀ ṣé kí n bọ́ ọ̀sán gbogbo owó mi ti fi ọ́ ọlọ́dẹ abẹ́ o àníbi bá alẹ́ wáyé ọ̀sọ́lá sì ti níbi tí ń lọ ṣé ẹ̀ mọ̀ kí bàbá rẹ̀ olólórí gbogbo òní ẹ̀ máa wọ ń gbà. kíkà anábì òfin ẹ̀kọ́ sí wàhálà kó ń dún ìyàwó anábì ọlọ́ kó ti lọ ìyàwó anábì ọlọ́ ọjọ́ tòmátìkì anábì sọ gbogbo owó padà kó sáré ìjọba ń pè tẹ̀lifẹ̀ pàrọ̀tà anábì jẹ báyìí sẹ́n pé gbogbo àwọn fámìlì rẹ̀ wọ́n ti di àná anábì wa Muhammad sọ̀rọ̀ torí kìí ṣe rúmọ́ sẹ́n kó ti sanwó wọ́n ti san owó tí yóò san tí ó fi kú lẹ́rú tó o ti lọ́wọ́ àyè tó anábì wa fẹ́ yàwó ní gbogbo àwọn sọ ah,

ẹ wàá bá tó tẹ̀lẹ̀ gbogbo wọn ti gbà fúlàmù lọ́lẹ̀ gbogbo wọn gbà fúlàmù ara sá kẹjọ àwọn anábì ọlọ ẹjọ́ àti máa tún máa bọ́rọ̀ lọ ṣùgbọ́n tó gbà tó ti so mọ́ àwọn tó ti so mọ́ sóra yìí tàyẹn tọrọ kún bọ́ ojúra jẹjẹjẹ wọ́n nígbà tí wọ́n wá ń bọ̀ lọ́nà ṣe nígbà tí anábì yẹn àwọn ọmọ náà ti kàn bá lọ nínú àwọn tó bá a lọ ó ní Abdullahi ibùdó wọ́n bá yìí mú sàlù ìgbà tí wọ́n ń bọ̀ lára ni wọ́n lọ bẹ sí wa lára ẹ wò lẹ́ bá ti gbé bẹ̀rẹ̀ mọ́ ìnáwó kẹ́kẹ́ bá nábì máa gbogbo àwọn àwọn tó wà lẹ́yìn ẹ̀yẹ mọ́ ìnáwó fún wa máa ẹ bá ti náwó fún wa máa ní ìdìbò tún kálẹ̀ yẹn rẹ̀ tẹ̀sí mọ́ fún bẹ́ẹ̀ jọba ká nábì tó ní àdìsọ́ mí náà rí ìnáwó nígbà tí ẹ̀yà ó ní òun lọ bí ìlú ní mẹ́tínà wọ́n dà nẹ́bí kò mẹ́ gbogbo ní sọ yìí ẹnìkan bẹ́ẹ̀ náà sàhábà wọ́n pè ní sáyé fún akọ òun gbọ́ gbogbo ẹ̀ bó ṣe gbọ́ gbogbo ẹ̀ lọ́ba wa sọ́fà mi lọ. ànábì Abdullahi mọ̀ báyìí mọ̀ báyìí mọ̀ sọ́dún kaba ẹ̀ báyìí lọ́ba ẹ̀ fóònù náà ti gbọ́ wípé sẹ́yìn tó wá sọ wá bá ní àwọn ọmọ wọn ní ẹnìkan wá bọ̀ pé mọ̀sọ́ báyìí mọ̀sọ́ báyìí wọn àbá wọn náà fi jẹ ẹjọ́ ẹ̀rẹ́ wọn ní wọn làwọn sọ báyìí láàrin ara àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ wọn tó fọ́ ọlọ́run búra sí báwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ìgbà tí wọn ti láwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ tí wọn sì ti fọ́ ọlọ́run búra sí ànábì bá gbà wọn gbọ́ sọlọ lọ àwọn kí láàrin fi gbà wọn tọ́ sí ṣe ẹ̀fẹ́ sáyidù fi ìyẹn ló ń fa ọmọlẹ́bíínà yàkúnlónà látún èrò. a ń bọ̀ wá bẹ̀ yàkúnlónà la ìrọ̀jà náà ilà ìmàdínàtì. àwọn àpá àbí wọn sosúra yẹn má kàn yìí wọn ni kó parí ọlọ́wọ́ padà wá sọ àyà kalẹ̀ wípé lóòótọ́ òun wọ́n sọ bẹ́ẹ̀ ní anábà muhammad sallallahu ó wá aránṣẹ́ ó ní ẹ̀bá ń pẹ́jọ́ ìdùwà ó ní sadaqaka Allah ọlọ́run ti sọ kó bọ̀lọ̀ ní lọ́wọ́ ti mà wí pé àwọn mọ̀dẹ́bìkì ara strategy wọn ni ẹ̀rọ pípa wọ́n jọ́rọ́ fún anábà yóò jọ́rọ́ fún anábà إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون àbọ̀ wá bẹ́ẹ̀ ẹlọ́ ni ọlọ́run jẹ́ ìbá àbúdábí tó kúrọ́ ni kúrọ́ ni tó bá rí bẹ́ẹ̀ tí wá ní àwọn mọ̀lúwà àwọn màṣáàrù àwọn èyí tẹ́tí súra ìtọ̀rọ̀ ẹ̀yọ́ kí ni àwọn ibi tó àìdáyé lórí kí làwọn ẹ̀kọ́ tọ́nà fẹ́ já kọ́lẹ̀ tẹ́bá wo dáadáa sóra yìí tó àti àwọn àmì tọ́pìkì rẹ̀ náà ló kọ tí wọ́n sọ̀rọ̀ òun náà ni bayanu sifati munafiki àlàyé ìròyìn àwọn munafiki eré ìdílé tó bá gbọ́ ó jẹ́ ọ̀ṣọ́ra kọ mọ́jà alágàbà bèrè nọ́mbà wán nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ nìyẹn àádẹ̀ padà rí àwọn àròyìn yẹn nígbàtà bá ń jùrọ̀ ẹlẹ́ẹ̀kejì tàbíru limọ́pìnínà mẹ́yàn pọ́pọ́ kì í mọ̀dáàbìnínà àwọn ní plan yìí olóòwò àwọn ọmọ àwọn olùdájú òdòdó pé mi wa bẹ́ẹ̀ bó lọ́lọ́run nke wawa wa ní sọ̀rọ̀ à ń pa mgbe á padà mọ̀ sọ̀rọ̀ ńgbà yìí nínú tí ndị yìí ń sọ̀rọ̀ yẹn lórí òun ni gbígba àwọn amòmí ní òdodo nwa ẹ̀dú ọlọ́run fẹ́ já tẹ̀lé sínú àyè láàbílẹ̀ yìí fún amúwáàlù fún wa. wàlá àwùládùkún náà bíkìrì láà. sáré bí mo bá ṣe ń tò yẹn ẹja máa tó bẹ́ẹ̀ láti máa tó mára wọn ibi tó yìnbọn ti àwọn àtọ̀hún náà wọ́n ní omi ayé kò ní gbé e wá lọ ẹlọ́mọdé omi ayé ó gbé àlọ́ ó ti gbá wọn ní lọ wọn wọ inú odò wọn ò lè jáde ọlọ́run sáà ní ìyìn àti kò ní wa lọ. nǹkan ẹlẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àbí wọ́n ní àìsìnfà kò fi ṣẹ̀lẹ̀ sí àlìkẹ́yìn ní màá náwó tó jọ ọ̀nà rẹ̀ eré ìdòtí sọ̀rọ̀ láàrin àwọn mùsùlùmí láyé òde tí wàá fi ajá ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀ ìgbaniníyànjú nípa rẹ̀ níbẹ̀nu sọ̀rọ̀ yìí wà á ń fi kú. Mìlá ọ̀gá ọ̀gá ويقول رب لولا àwọn àkàtí mọ̀sán mẹ́tẹ̀ẹ̀ta ayẹ́ ìdí sọ́rọ̀tún mọ̀ náà nìkí nà dáyé jọnàbí mọ̀nàmíkò ní ìjọba yìí tó yẹ àwọn àmọ́ láyé wá dé nàgbọ ẹnu ní wọn bá bí alẹ́ rẹ̀ pé sóra ìdí mọ̀tíyà ni àbí mọ̀jà níyà ní kíláàbọ̀ mọ̀jà níyà ní pèsè jọ̀mọ́ ẹnu kò pé mọ̀jà níyà ìṣẹ̀lẹ̀ tá a jẹ sọ̀rọ̀ ń pa rẹ̀ tí ó ti mọ̀dínà ní abẹ́gbẹ̀ ti mọ̀dínà ọ̀yẹ̀ jẹ́ nínú ìsìláàmù bá a bá ń sọ̀rọ̀ mọ̀nàmíkò níbẹ̀ tó mọ̀jà torí pé ẹ̀sìn ya ò tí ò tí ìgbìlẹ̀ ìgbà tẹ́sìn ọlọ́run bá ń rẹ́sẹ̀ wà lẹ́ẹ̀tán ó ní ìbùnà ti ti wá máa jà sí ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ mọ́tò mi àti nínú bọ́ọ̀ bá jẹ́ fi pa á lẹ̀ ṣe kí ni ni ṣe ni sọ́ra ó ṣe ni ó ṣe ni. tó ọba fẹ́ wà lára àwọn ọmọ náà rì tí ó fi rọ́pì ó jẹ́ kí ni ó ní máa tó rọ́pì paálẹ̀ ó jẹ́ kí ni kálá wàdùn ó jẹ́ kí ni ó ní máa parọ́ ó jẹ́ yóò kúrọ́ jẹ́ mara yín ọ́rí bùnà wà lára áà ah, ẹnjìníà òun ọ̀pá mà òun ẹnjìníà rẹ̀ architect ni. yọ ya àwòrán arọ́ mi ó lè sọ̀rọ̀ mẹ́ta tí méjì nù rẹ̀ ti dẹ̀rọ méjì àtàbọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ yóò ti dẹ̀rọ àbọ̀ yẹn ní balance bẹ́ẹ̀ ni bàbá yàrá yà á tẹ̀ ọlọ́run yín bẹ̀ kọ́sà wa bẹ́ẹ̀ ọlọ́run tó bá wá á wà bọ́ ọ́nú ẹ̀ mo rò pé a ti mọ olóhùn rẹ̀ díẹ̀ àwọn àbọ̀nù rẹ̀ àwọn àmọ́tò lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ wípé ìdájá akàlìmọ̀ láàrin kúrònà ọ̀ọ́lù àwọn òpùrọ̀ náà wà lọ́jọ́ wọ́n lè dúró bá ọlọ́mọdé wa mọ̀ náà bí kíkà ánú wa wọ́n gbé kájí mọ̀ náà bí ètò yìí náà pé dáhùn ẹ̀ wà láàájú ọlọ́mọdé sọ àjọlá lọ lọ́wọ́ rẹ̀ tó níbẹ̀ débẹ̀ yẹn wà àbíkẹ́ mi ó bí ní èrè bẹ́ẹ̀ ni débẹ̀ yẹn wà ní kò bẹ̀rẹ̀ kankan àlù gẹ́gẹ́ mi wá bẹ̀rẹ̀ mi tani jílẹ̀ ń wí dáa yóò ní ọ̀lẹ́ òní ẹ máa bá ń gbé bí ẹ wá ẹlẹ́yìn tó ẹ máa fún mẹ́ta mẹ́ta. سبحانك اللهم